ìgbẹ́kẹ̀lé ọlọ́run ohun búburú tí ó bani nínú jẹ́ ni ó ṣẹlẹ̀ sí dáfídì síbẹ̀ ó gbìyànjú láti fi gbogbo rẹ̀ nínú olúwa hàn dáfídì ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run láti gbà á nínú ìdààmú tí ó wà ọkùnrin náà kọrin ó wí pé ọlọ́run nìkan ni ọkàn mi dúró jẹ́ dé láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìgbàlà mi òun nìkan ni àpáta mi àti ìgbàlà mi òun ni ààbò mi èmi kì yóò ṣípò padà jọjọ ẹ̀yin ò ti máa rọ́lu ènìyàn kan pẹ́ tó gbogbo yín ni ó fẹ́ pa bí ògiri tí ó bìwó àti bí ọgbà tí ń wó lọ kìkì ìró wọn ni láti ja tilẹ̀ kúrò nínú ọlá rẹ̀ wọ́n ń ṣe inú dídùn nínú èké wọ́n ń fi ẹnu wọn súre ṣùgbọ́n wọ́n ń gégùn nínú wọn ọkàn mi ìwọ ṣáàdúró jẹ́dìí Ọlọ́run nítorí láti ọ̀dọ̀ rẹ̀ wá ní ìrètí mi òun nìkan ni àpáta mi àti ìgbàlà mi òun ni ààbò mi a kì yóò ṣí mi nípò nípa ọlọ́run ni ìgbàlà mi àti ògo mi àpáta agbára mi ààbò mi sì ń bẹ nínú ọlọ́run orin dáfídì orí kejìlélọ́gọ́ta ẹsẹ̀ kínní títí di ẹsẹ̀ keje ẹ̀kọ́ gbogbo kìrìsìtẹ́nì ní láti ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ní àkókò ìṣòro wọn kò sí ìṣòro tàbí ìpèníjà tí ó yẹ kí ó dá wa dúró láti gba Ọlọ́run gbọ́ níwọ̀n ìgbà tí kò sí ohun tí kò lè ṣe. Ó ní agbára ó sì lè yanjú gbogbo ìṣòro bí ó ti wù kí ó tóbi tó. Bí a kò bá gbàgbọ́ nínú Ọlọ́run ta ni a ó wá gbàgbọ́ a kò lè rí ìyanu gbà lọ́wọ́ ènìyàn nítorí ènìyàn kò ní ohun gbogbo ní ìkáwọ́. Onígbàgbọ́ ní láti gba Ọlọ́run gbọ́ kí wọ́n sì béèrè fún ìrànlọ́wọ́ rẹ̀ nítorí pé ó ní gbogbo agbára a kò sì lè borí rẹ̀ bí ó ti wù kí ìdánwò le tó yóò tẹríba ní abẹ́ agbára ọlọ́run nítorí náà ẹnikẹ́ni tí ó bá fẹ́ rẹ́rìn lórí ìṣòro rẹ̀ ní láti gba ọlọ́run gbọ́ àdúrà ọlọ́run olùfẹ́ jọ̀wọ́ jẹ́ kí ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọ ní ìgbà gbogbo jẹ́ kí èmi ní ìgbàgbọ́ pípé sì jẹ́ kí n gbà ọ́ gbọ́ lójú ìgbìníjà tí ó lè dojúkọ mí fún mi ní ìṣẹ́gun pa mí lẹ́rìn kí ojú ti sàtánì ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.